الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أدكار الله ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí àtọ̀rẹ̀ kí àti gẹ̀fọ́n anábìwọ̀ muhammed kí ọlọ́run ọba kí ó tẹ kí ó gé àti àwọn alẹ́ rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn Islam tí jẹ́ ọgbẹ́jọ kọ́lọ́njẹ́ àjọ wà nínú wọn. a sì ń bá ọ̀rọ̀ lọ lórí ọla ọlọ́run bá lè kí ọlá fún anú yìí pé ìrẹ́ ìwọ nìkan láàmú wá ìrànlọ́wọ́ ẹ̀ àwa sọ wípé àwọn ìfẹsí kan ń bẹ fún ọkàn tí ọmọ yí lórí ẹ̀ fẹ́ pé lára ìbáàdà ni nígbà tá a ka ìbáàdà tó kún sọ́nà mẹ́fà àkọ́kọ́ ń bẹ òun náà ni àwọn ìfẹsí ọkàn tá a fi máa sin lọ ọkàn yẹn ọmọ yí lórí ẹ̀ àìsí ka àwọn ìfẹsí yẹn títí dé orí mẹ́sàn-án ní àná níta tó ní ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ní níta tó ní al ìwà lọ́wọ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run síwájú pé yóò tó ṣe ìbáàdà àsìkò tí ṣe ìbáàdà lọ kó lè tẹ́ ń pẹlẹ́ mọ́ àtìlẹ́yìn ìbáàdà kó lè tún rí ìmí ṣe ọlọ́run gbogbo ẹ̀ so àìsàn yìí pé ó dúró lórí kéèyàn ní fọkànbalẹ̀ sọ́dọ̀ ọlọ́run kó sì gbára lé ọlọ́run òun náà ní jẹ́ yìí àìsàn láyé lánàá pé nípa pé tí wọ́n ń ṣe ìbáàdà àti ìsìáánà àyàn tó mẹ́rin àwọn kan bẹ tí wọ́n ti ẹ̀sìn kankan méjèèjì ìbáàdà wọn ti sọnù ìsìáánà wọn ti sọnù tí wọ́n bá ti wàá ṣe ìsìáánà náà àbí ìbáàdà wọn ó ṣe é ṣe yí nítorí nǹkan lé ayé ti ń wá ó lè kúnyàn lọ lórí ní tó ń ṣe wọn kà sí gbogbo ti yanjú lọ́dọ̀ rẹ̀ so kò sí pé kádàrá kan lè yàn àmọ́ yìí ọlọ́run tún fẹ́ kúnyàn lọ lórí ẹ̀ wọ́n lè wọn. àwọn ọ̀ràn kẹta àwọn wọn kan nínú ìbáàdà ṣùgbọ́n ìgbára lọ́lọ́run ibẹ̀ ni ẹ ti kùnà àwọn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta àwọn tó yẹ pé ìsì àánà ń bẹ fún wọn wọ́n wọn ò tiẹ̀ yá sí wọn ò sẹ́ rárá àwọn tó yẹ pé ilé ayé náà ni ìtí wọn kólé kàn àwọn ẹlẹ́ẹ̀kẹ́ni làwọn ẹni rí tá a bẹ lọ́n kájọ wà nù wọn òun náà làwọn tá a tò ní ahlul ibadati wal isti'ana àwọn tó yẹ pé wọ́n ń ṣe ìbáàdà wọ́n ń ṣe isti'ana pẹ̀lú ọlọ́run ọba àlekẹ́ọ́lá ṣùgbọ́n wọ́n ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run ọba àlekẹ́ọ́lá a ti sọ̀rọ̀ débi wípé Sheikhul Islam ní tèmi yà sọ wípé tá a bá wò lọ tá a bá wò bọ̀ a rí i pé àdúrà tó lọ́lá jù òun náà ni kéèyàn ọmọ bẹlọ́n ipe kọ́ràn lọ́wọ́ lórí ìyọnu wíwá ìyọnu rẹ̀ tó ó fi rí ìyọnu ọlọ́run ọba ṣe sọlọ́run tó wá rí i pé eléyìí gan ó ti wá pamọ́ sọ fún wa ní pé wa téèyàn bá lè rí iṣẹ́ dáadáa ó ń tàn sórí ilé ayé àtàlìkìyàmọ̀ rí iṣẹ́ dáadáa o lónìí wo. ìṣesí ọkàn ẹlẹ́ẹ̀kẹ́ wà ẹ òun náà ní tá a pè ní al-khawfu min Allah ta'ala ìbẹ̀rù ọlọ́ọ̀ba àlekè ọlá ìbẹ̀rù ọlọ́ọ̀ba àlekè ọlá yìí ó jẹ́ tó ṣe pàtàkì gidi gan lórí ìbáàdà tá a là ń ṣe fọlọ́n gbogbo àsìkò wa tá a fi ń ṣe ìbáàdà ìpayọ̀ ọlọ́run gbọ́dọ̀ máa wẹ̀ pẹ̀lú wa inú òjò nítumọ̀ al-khawfu ni wọ́n ń pè ní èdè lárúbáwá a sì máa jẹ́ àdìwọ́jàlè a máa jẹ́ àlẹ́kásíyà a máa so a sì máa jẹ́ ọ́pọ́sìtì alámúnú so gbogbo ẹ̀ ìtumọ̀ wọn súnmọ́ra wọn ẹ̀ nígbà tí èèyàn bá ní ti ń pààyàn láyà ti ń bàyàn lẹ́rù àbí èèyàn rántí títóbi ọlọ́run tí ìbẹ̀rù àti ọ̀wọ̀ tó ṣẹlẹ̀ wọ́n ń pè ní kásíyà ẹ̀ àwọn bàbá wọn pé kòrò jẹ́ni ẹ̀ ẹ̀ ń tẹ́wọ́ pé èèyàn máa bẹ̀rù rẹ̀ tọwọ́tọwọ́ èèyàn máa ṣe fún un ó náà lọ́lọ́wọ́ bá àlekẹ́ ọlá ọlọ́run sọ pé innama yakhsha Allaha min ibadihil ulama ẹ̀ǹtí máa bẹ̀rù ọlọ́run pẹ̀lú kòrò jíní pẹ̀lú mímọ bú ọwọ́ tó tó ó náà ní àwọn onímọ̀ ni àwọn wọn bẹ̀rù ọlọ́run pẹ̀lú kí wọ́n mọ̀ pé ọlọ́run bá lè fi tó tóbi ni kódà bí wọ́n bá dẹ́ṣẹ̀ wọ́n ti lọ wá tútú wá torí àwọn pé kò yẹ káwọn ò ṣe ń táwọn ṣe yẹn bẹ́ẹ̀ náà ni arahaba so iná ni wọ́n máa ń sábà lo rábà fún torí pé ó kéèyàn ọkọ̀ fún ìyá ọlọ́run ọba àlejò ọlá tó gbé kalẹ̀ lórí nǹkan kọ̀ọ̀kan téèyàn bá lọ ṣe àtìṣe lórí ẹ̀ ipò yìí gẹ́gbin táwọn afáà sọ ìwà lórí ìbẹ̀rù ọlọ́run yìí ọjọ́ ń tọ́ sàǹfààní fún ẹ̀mí pípọ̀ jù ó sì jẹ́ lórí gbogbo anybody pàtàkì ilé ọlọ́ọ̀bá àlekẹ́ láti pàṣẹ lórí pé a gbọ́dọ̀ máa bẹ̀rù òun ọlọ́run ọlọ́ọ̀bá sọ pé ìnàmá dáàlì fún mu ṣèyítọ́nù yóò ká wí fún aolíyà ahu fàlàtà káfú hum wà káfú ní nkuntum mímí inú sọ́ọ̀tù alá Imran àyà one seventy five ọlọ́ọ̀ni ìnàmá dáàlì fún mu ṣèyítọ́nù ètùnìyàn yóò ká wí fún aolíyà ahu ìmọ̀ dẹ́rù ba àwọn tí wọ́n jẹ́ tí wọ́n jọ ń ṣe é pọ̀ èṣù àwọn tí wọ́n jọ ń ṣe é pọ̀ ìmọ̀ dẹ́rù ba wọn ìbẹ̀rù tọ́lọ́run tó yẹ káwọn ò ní ní pé ká níbẹ̀rù ọlọ́run láti sá lọ bá ọlọ́run lórí mímọ̀ ṣe ìbáàdà láti jìnà tẹ́tẹ́ ẹ̀ á bẹ̀rù rẹ̀ á sì tún lọ sábà ṣùgbọ́n irú òun ò sí fún ẹ̀dá kankan ẹni tó bá bẹ̀rù ọ̀họ̀dà nìyí pé á ah, lágbájá ní bọ̀ tó ń ti kòbókò àbí àyìnbó mọ́tò rẹ̀ wà ọmọkadà gún ẹ̀yà sáfún ẹ̀yà sọ́ra kálukú ọ̀họ̀ dànù ni tọ́lọ́ bẹ̀rù ọlọ́run níbẹ̀rù wípé kéèyàn sá ọ̀dọ̀ ọlọ́run láti wá lọ mọ ṣe mú àtẹ kéèyàn sì jìnà sí ọ̀fẹ́ ṣùgbọ́n ṣe ìpáhùn yóò ti kó ìbẹ̀rù bójú gan fáwọn èèyàn rẹ̀ àwọn tí jẹ́ ní òdodo àwọn oníbẹ̀rù rẹ̀ إلا ìbádaka منهم المخلصين ẹ̀ kìí ṣe mọ́kìlásì mọ́kìlásì ẹ̀ àyàfi ẹwú ọlọ́run tọ́lọ́ ń kó yọ ẹ̀ ní ṣètò ìrìn lágbára lórí ẹ̀ tọ́lọ́run jẹ́ àjọwà nù wọn. ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ yóò fẹ́ à tọ́ọ̀ bá ṣe tó tóò fẹ́ bọ́ tóò ṣe ń tó ní kó o ṣe tọ́ọ̀ gbẹ́ran sórí ta ewu tí ó ṣe ọ́ rè ìtìnà tí ó ṣe ọ́ rè ẹ̀rọ wa máa bà ẹ̀rọ wa máa bà ètò ṣe ṣùgbọ́n kò ní ọmọ nsáànù rẹ mọ̀ ni sẹ́yìn pé ń fún Adam alayhi salatu wasalam ni àti àwa nígbà tó ní wọ́n takòtò ọlọ́run wọn lọ èso ni wà kọ́ ìní lákùmọ́ lámìnà náà fi hìn. à ń gbòòwò ní ó wá ní fọlọ́ fi gbúra ẹjẹ́ lọ jẹ́ bí èso náà tí àmú ń ṣe fún yín ọ̀rọ̀ tí ò ní rọ́nú ṣètọ́nù ọlọ́rọ̀ tí ò ní rọ́nú ló ń sọ àríálí ìrọ́nú jẹ̀ ń pa fún ọ. ọlọ́run sọ pé iná máa dáàlì fún mu ṣe ìtọ́nù yóò ká wíwú àwòlíyà ààbò àwọn èṣù èṣù nìyẹn ìmọ̀ ń kó ìbẹ̀rù ìmọ̀ ń kó bá àwọn tí wọ́n tún ń ṣe tiẹ̀ tí wọn fi ní kó di rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ rán

fagakiri bele kur'ani máa ń yàtọ̀ àfùwá ìdẹ ọlọ́run ní nàánú alámú bí máa yẹ kú lùnà nítawọn káfíìrì yẹn ti ń sọ lẹ́nu awalákú nímọ̀ sí jù wà máa à ń tà àléhìn bí jàgbá ìwé tẹ́ntí ọmọ kíláàsì wọn o lórí ìgbàgbọ́ òdodo fagakiri bele kur'ani máa fi kur'ani máa fi tìrántí fún wọn fún máa ń yàtọ̀ àfùwá ẹ ń bá ń bẹ̀rù ìlérí ìyà ìmì ọlọ́run àlìwáàdù ní èdè lárúbáwá ní àdéhùn tó dáa àlìwáàdù àdéhùn tó mú yà nù nìyẹn tó fàdà kéré bèlè kóra àní máa ń yà ká àfùwà ìdẹ máa ti wá àti máa ti rántí pẹ̀lú kóránù fún àwọn tó ṣe pé wọ́n ń bẹ̀rù ìlérí ìyà ìmì ọlọ́run iná làwọn mùmínì agbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ká máa bẹ̀rù ìyà rẹ̀ tọ́pa létè ọlọ́run tó ń sọ fún wa nínú suratul Baqara àyà fọ́ọ̀tì ọlọ́run ní yá bá ní Isra'ila dhkuru ni'matiya allati an'amtu alaykum wa awfu bi ahdi ufi bi ahdikum wa iyyaya farhabun ráhàbà nìyẹn tó ń túmọ̀ sí káwọ́fù ìbẹ̀rù ẹ̀yin ọmọ Israẹli udhkuru ni'matiya allati an'amtu alaykum ẹ máa rántí ìrọ̀rá ẹ̀mí ọlọ́run tí mo ṣe fún yín wà ó kú bí ahdi ntọ́jà àdéhùn mi ẹ máa pè ó fi bí ahdi kún èmi náà yín sì pé àdéhùn yín fún yín wà ìjà yàtọ̀rọ̀ hábù ẹ èmi èmi gan náà ní kẹ́ ẹ máa fáyà kẹ́ ẹ máa bẹ̀rù ẹ omi nǹkan ló ń pa láti ẹ̀ka máa bẹ̀rù òun ẹ láàyè mi nu suratul maida àyà forty four ọlọ́run tó sọ pé fàlà tàkàṣáwò náà tàwọn àkàṣáwò nù.

lórí wípé ẹnìkan lérí oògùn sí ọlọ́run ọ̀sà kí ni kí ló ń tọ̀ ẹ̀ tọ́nà tó bá ṣe ni ó ṣe tí ọba fẹ́ ṣe ẹ̀ kò ní ṣe láíláí ọkàn dẹ́rù balẹ̀ orókùwọ́ náà wà nù áwòlíyá òṣè pọ́n dẹ́rù ọwọ́ àmọ́ bá ní ẹ̀rù náà ni máa bá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n fi wá rí ṣùwà káàkiri ni máa fi wọ́ ogun dúdú káàkiri òsì ọmọ àbí gbé òun òsì lábẹ́ àbí kọ́ máa jẹ́ pé ọwọ́ kò bó ni ìtẹ́ òsèlú ìtẹ́ òsèlú kan ojú òsèlú tún yọba máa rìn dín káàkiri àwọn èèyàn máa gbórí fìrísì lé lọ ọlọ́run dákun kọ́sọ̀ wa kò nú ẹ̀ ọlọ́run bá àlékè ọlá ó tún yin àwọn tí wọ́n tí ó jẹ́ pé wọ́n ní ìbẹ̀rù òun ọlọ́run ẹ̀ẹ́ ó yìn wọ́n nínú tírà rẹ̀ ọlọ́run sọ pé nínú súrátù súrátù mọ̀mìnún ẹ̀ẹ́ àyà fifty seven títí dé sixty one ọlọ́ni iná lẹ́bí iná hùn mí ní kásìyàtọ̀ rọ́bì mùsùlùmí wàlẹ́bí iná hùn bí ayàtọ̀ rọ́bì mùmínú wàlẹ́bí iná hùn bí rọ́bì láàyò ṣìríkú wàlẹ́bí وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون ulaika يسارعون في الخيرات وهم لها laha sabiqun ọlọ́run ni àwọn ẹni ọlọ́run tí a jẹ́ múmi ní òdodo ó ní innal ladhina hum min khasiyati rabbihim mushfiqun àwọn tó ṣe pé wọ́n jẹ́ ẹni tí máa bẹ̀rù ọlọ́run ọba wọn alìkásíyà ìbẹ̀rù ọlọ́run ni alìṣìfáàkù ìbẹ̀rù ọlọ́run náà sì ni àlìfáàtù àtúmọ̀ jẹ́ kí yòókù sàánú èèyàn láti bí sáfàkà iná lẹ́rí iná homi ní kàtìyà tọrọ bí mùsùlùmí dájúdájú àwọn tó ṣe yí pé wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba tó ṣe kó ní ń tọ́jú wọn tí ń rè wọ́n wọ́n lẹ́rí iná homi bí ààyè àti rọ̀bì mùmínú àwọn tó ṣe yí pé wọ́n nígbàgbọ́ òdodo sí ọ̀rọ̀ ọlọ́run ọba tí ń sọ̀kalẹ̀ fún wọn walladina hum bi rabbihim la yushrikun àwọn tó ṣe pé wọn ò ní ro nǹkan kan mí ìpamọ́ ọlọ́wọ́n bá walladina yu'tuna ma ataw àwọn tó ṣe pé ntọ́ bá fẹ́ wọ̀n láti ṣe wọn ó ṣe nù sẹ́ẹ̀rì ìtì ẹ bá fẹ́ fi tọrẹ wọn ò fi tọrẹ nínú nǹkan dáadáa wa qulubuhum wajilatun ẹ̀rù ó sì tún máa máa bà wọ́n annahum ila rabbihim raji'un ọ̀dọ́ náà ọba àlekè làwọn ó ṣẹ́rí padà sí ọlọ́run láwọn tá a wọn bá yẹn ulaika yusari'una bil khayrati wa hum la asabiqun àwọn yẹn ni wọ́n ń sálápá ń tètè tí wọ́n ń yára tí wọ́n ń ṣe ìdíje lọ síbi dáadáa ṣíṣe wọ́n jẹ́ ẹ̀ àwọn ẹni ọlọ́run wọ́n mọ̀ sin ọlọ́run síbẹ̀ náà ó fún wa lórí ìfàyà sí ìlú àgbáyà ọba ti kan rẹ balẹ̀ pé kóró

ìgbà tó jẹ́ pé ọ̀gá àwọn wàlúù kan nígbà ìwà jẹ́nà ìgbódò ní òtún kó yẹn wà jẹ́nà ọ̀rọ̀ sọkúsọ ìwà tó jẹ́ pé tí wáyé wá báyìí tó fi wá adigbò náà ní òtún wà jẹ́nà ẹ̀ anábì wa sallallahu alaihi tọ́jú ọ̀gá wa gan ó pe jókòó kalẹ̀ kó tó di kó tó súnmọ́ pé ó pé ọlọ́dọ̀ nítorí bá fẹ́ béèrè nínú dúkìá mi ní ìsìn tètè béèrè rẹ̀ kí n fún ọ ìtì mo lágbára òjò bá ń lọ tá a bá dọ́dọ̀ ọlọ́run mo jáde bí ọlọ́run èmi sáfàní kankan fún ọ láyé ìyá ẹ wo òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ẹ pé ọ gbogbo ọmọ ọmọ òjijì ọlọ́run kárùgbó múra títẹ tí ó fi ojú rẹ fọlọ́run ẹ bójijì ọlọ́run náà yẹn bá tiẹ̀ wà ń jókòó wọn wáyà ariwo ni ẹ̀ẹ́dẹ́wù ẹ̀tànjẹ́ ilé ayé lásán àwọn tẹ́mi wọn ti dógùn kọ́lọ́ nǹkan sànú wa o ọlọ́ni wa lẹ́bí iná yóò tú náà máa àtàwọ̀ àwọn tó ṣe pé ní tí wọn bá fi tọrẹ láì ọwọ́ ara wọn wọn ò fi tọrẹ wákùlù gbòho wàjílà tún ẹ̀rù ó tún máa bà wọ́n nínú ẹ̀mí wọn ike sọ́lọ́ ń gbà àbí ọgbà àmọ́ wọn ó tún máa tọrẹ títí ọlọ́dá mọ́tà àgbà tó ń lọ́wọ́ wa èyí kọ́kàn ó wà balẹ̀ pé àà ah, ah, kò sí àà ah, gọ́ọ̀dù gbọ́dọ̀ gbá ni irú ọ̀rọ̀ kùsọ́kùsọ wò nìyẹn ẹ̀ẹ́ annahum ila rabbihim raji'un ẹ̀rú ọmọ bá wọn pé àwọn òtún padà lọ́dọ̀ ọlọ́run àmọ́ tá bá ń bẹ̀ láìka yusari'una fil khairat ọlọ́run láwọn tí wọ́n bá wà bẹ́ẹ̀ yẹn tí wọ́n níbẹ̀rù ọlọ́run àwọn yẹn ni wọ́n ń ṣe aláfáàǹtẹ̀tẹ̀ lọ síbi dáadáa oríṣiríṣi wa hum laha wọ́n sì jẹ́ ní tí wọ́n gbà wájú ń bẹ̀ ọ̀rọ̀ wa nu musnad imam ahmed àti sunanu tirimidi àti sunanu ibnu maja àti alimusadraku ti hakim ẹ̀ tí hakim ti sọ pé sahihul isnad ó ní àdìsí yìí tó fẹsẹ̀ nílẹ̀ ni ọwọ́ látọ̀dọ̀ àyíṣẹ́ àkọlọ́ nǹkan yọnu sí i ó ní kulitu ya rasulallah ó ní mo ní ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run kọ́ọ̀lù láì wọ́n lẹ́bi iná yóò tú náà má àtọwọ́ kùlù bùhùn wàjìlá wàjìlá tù ẹ̀ kí lọ fẹ́ sọ pa gbólóhùn ọlọ́run tó sọ yìí pé àwọn èèyàn àwọn ẹni ọlọ́run làwọn tó yẹ pé wọn ò fi ti ẹ̀ ń bá ń fẹ́ wọn ò fi tọrẹ ẹ̀rú ó sì tún máa bà wọn náà ọrẹ wọn ta láti mú owó wọn pípé káwọn ò lè rí ládàá tó ń ti bẹ́ẹ̀ ọkàn wọn ò tún ní balẹ̀ náà àhúwà lẹ̀dí yẹ́sí ní Aisha wa ń béèrè pé tí kò yẹ pé ẹni tí ń tọrẹ tí tó ń ṣe sì ná ńlọlọ́run wí wàyẹ sẹ́rábùlẹ̀ kámúrà tó ìjẹ́ pé wọ́n tọrẹ ó tún mutí wàyẹ sẹ́ríkù ó tún jalè kọ́ọ̀là òjíṣẹ́ ọlọ́run sàṣàrà wa sọ pé láàyè abúlé Siddiq ọ̀rọ̀ orí bó ṣe ró ìwọ ọmọ Siddiq ìwọ ọmọ Abubakar walakinahu ar-rajul ọlẹ́ntọ́lọ́ ń sọ ń pa rẹ̀ ń bì ó náà ní èèyàn tó ṣe pé yasumu wa yusalli ó ń gbààwẹ̀ ó sì ń kírun wa yatasaddaqu ó sì ń ṣe sàrà wa yakhafu alla yuqbala minhu ẹrù tí wọn bá ibi àti mọ dábà pàdé wájú Ọlọ́run ẹkọ oúnjẹ bọlọ òní gba owó aláàtúntò bọlọ kọmọ gba kínní lọ́wọ́ mi ẹ bí mọmì ní ti máa ń tẹmí nìyẹn ẹ ní mọmì ní òdodo ẹ àfàwà àlè ìrántí tó ṣe tààlìkì lóye ìyá olómọlẹ ìdín wọn sọ pé àdúgbò eléyìí ẹ oníkọfẹsẹ nílẹ̀ lọ́dọ̀ òun torí pé ẹnìkan jábọ́ láàrin Aisha àti Abdurrahman bin Sa'id bin Wahab tó gbà wá ẹ àfàwà Albani ó ní wọn ti gbà wá lọ́nà míì yàtọ̀ sí eléyìí so àdìsí yẹn ó wà hasan ó ṣe é fi tẹ̀rí àdìsí tọ́lá làáfíà ni ipe àwọn tọ́nà ọba àlejò ọlọ́run fà sí òun náà làwọn tó yẹ pé wọ́n ń ṣe dáadáa ń tòótọ́ ṣùgbọ́n síbẹ̀ ọkàn òun ní balẹ̀ lórí dáadáa wọn wọ́n tó máa bẹ̀rù ọlọ́run pé àwọn ọmọ tọ́nà ọba àlejò ọlá tí ó ṣe afáwọ hasan al-basri ó sọ pé amidu wallahi bi ta'at àwọn tí àyà yìí bá wí wọ́n ṣe ìtẹ̀lé tọ́lọ́run àwọn ìtẹ̀lé tọ́lọ́run oríṣiríṣi wọ́n ṣe nítẹ̀wọ́n fọlọ́run búra wajtahadu fiha wọ́n sì gbìyànjú ń bẹ̀ pé kọ́ gbà lójú pọ̀nà tó dáa wa khafu an turadda alayhi ẹ̀ wọ́n tún wá ń bẹ̀rù pọ̀ yẹ pé mọ́mì ní òdodo ni wọ́n wọn ò rí nàrí fọ́kọ̀ wọ́n tún wá ń bẹ̀rù pé ọlọ́mọdé pé yọ wà á dàrú wọn gbáyà ẹ̀ innal mu'mina jama ihsanan wa khasya ọlẹ́nba jẹ́ mọ́mì ní òdodo yóò kó síse dáadáa jọ àti mímọ nípayà ọlọ́run ṣùgbọ́n wal munafiqu jama isa'atan wa amuna ẹ̀ ẹ̀ ń tọ́jà múnáfíkì sọ́bẹ́sẹ̀lú láì pé bíi islam náà ní ṣe nǹkan mi òun ọkàn balẹ̀ lórí àìdá tí ń ṣe ọkàn rẹ yọmọ yọmọ ṣe dáadáa pọ̀ máa ìdá yóò tún wá fọkàn balẹ̀ mùnàfíkì nù ṣùgbọ́n mú mi ní òdodo yọ wà lórí àmúntọ́lọ́hún ṣe àmúntọ́lọ́hún ṣe kọ́lọ́hún kó ṣe dáadáa fún yọ wà mọ́ lágbèlè yọ mọ́ ní rọ̀jà kọ́lọ́hún gbà lọ́dọ̀ wọn nàìjíríà kó ti lé àdìdájú làwọn bàbá wa fi máa ń ṣàdúrà ike gbogbo kìlàkìtà wa lórí àdínì ọlọ́run dákúmọ́dà ó dùn ń gbá yà ó ẹ̀ wọlé àti tòbí ọlọ́run wọlé àánú rẹ̀ lẹ́yìn ilé ìláwàá wòye tí ń ta àtò ní káwọ́fù gbére láàyè náà wà bíi ahlùṣèk kéèyàn ọmọ páyà nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ní ìpáyà tó ṣe pé ọlọ́run ló lẹ́tọ̀ọ́ sí yẹn a lè bẹ̀rù ogu a lè sáfẹ́wu ṣùgbọ́n ìpáyà tọlọ́run tó lẹ́tọ̀ọ́ sí òun náà ní ká páyà ìyá rẹ̀ ṣùkọ́ ajẹ́pọ̀ náà látún wá sá lọ bá ọlọ́run nìkan lónìí gbogbo ohun tí ọba ti jẹ́ ewu lásán ẹ̀yin bá ní mọ́tò kan mọ̀ já nǹkan kẹ́ ti sáwọn tó wáyé mọ́tò ń ti ó ti forí tùtù nìkan ìpayà tí ṣe ti lọ náà nù. ọba kò tún á jẹ́ pé mọ́tò ń bọ̀ yóò tún á sáré lọ bá mọ́tò ń náà yọ gbà ti ọlọ́run nìyẹn nítorí ká ọlọ́run sí ń ẹ̀dá ọlọ́run ṣíríkù ni nǹkan mí ọlọ́wọ́ bá sọ pé nípa ànábì ibrahim alayhi salatu wa salam ọlọ́ni wa hajjahu qawmuhu qala atuhajjuni fillah wa qad hadani wa la akhafu ma tushrikuna bihi illa an yasha'a rabbi shay'a wasi'a rabbi kulla shay'in ilma afala tatadhakkarun wa kayfa akhafu ma ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون الله سبحانه وتعالى إبراهيم عليه السلام إتوحاجوا قومه àwọn èèyàn rẹ̀ wọ́n bá jiyàn kọ́ lórí ọlọ́run lórí ìtẹ̀lẹ́tọ̀ lórí pé kí wọ́n mọ̀ sí anabi ibrahim wa sọ pé kẹwàá máa bá mi pa wàkọ́dé ni ọlọ́run sì ti fi ọ̀nà mẹ́yẹmí ẹ̀yin lẹ̀ sí rí ìmọ̀nà tí mo wá sàlàyé fẹ́ fún yín wọ́n dá abẹ́rẹ́ kọjá pé ilé wa máa mi wàlá àkàáfù gbogbo ń tẹ̀ ń rúkọ mọ́ ọlọ́run yìí tẹ́yìn bẹ̀rù wọn yìí èmi ò bẹ̀rù wọn rárá èmi ò ní bẹ̀rù fún gbogbo àwọn nǹkan yẹn ilá anyáṣá rọ́bì ṣe àgbọ̀n o tọ́nà ọba mi bá ń fẹ́ nǹkan kan yóò ṣe ni ilá tí ọba ti mú ìtumọ̀ àyàfi lọ́wọ́ ìtumọ̀ láàkín lẹ́ẹ̀fì tù ilá mọ̀tẹ́sílù ìtìsínáwó mọ̀tẹ́sílù ń bẹ ìtìsínáwó mọ̀tẹ́sílù ń bẹ ẹ̀ ntọ́bajẹ́ mọ̀tẹ́sílù fẹ́ sọ pé já àtúnláàbù ilá zaidan gbogbo tùlá gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ ló ti dé àfi zéèlù mọ̀tẹ́sílù nìyẹn ẹ tẹ wá sùmọ́ tẹ bá tọ́wá jẹ́ mọ̀ nǹkan tìrù ni ẹ sọ pé já àtùláàbù wọlá tí ń ṣe fún abdulrahman wasap ẹ gbogbo àwọn tùláàbù ti dé ṣùgbọ́n o ṣé ìtọ́jú abdulrahman òun náà ti dé o ṣùgbọ́n lẹ́ẹ̀fi tú òun láàkín lẹ́ẹ̀fi tú ẹ ní fi àyàfi ẹ ní fi tú tẹ bá fi tú ìtumọ̀ rẹ̀ ò lè dúró ẹ irú ẹ wà nù kùránì dáadáa ẹ ẹlòmíràn ní sàkíyèsí ẹ àyàfi àyàfi náà ni wọ́n máa fi tú gbogbo ẹ̀ sọ̀rọ̀ ó ní wàlá akáàfù máa tún ṣírìkú nàbí hi níta ń rúkọ mọ́ ọlọ́run èmi èmi èmi èmi ọ̀bẹ̀rù rẹ̀ rárá ilá ayéṣà rọ́bì iṣẹ́ àṣùgbọ́n ó tọ́lọ́mọba mi bá ń fẹ́ kínní kan tí ọba wù ní ó sè wàtí àkúláṣẹ wàtí àrọ́bì ìkúláṣẹ ìlìmọ̀ ọlọ́ọ̀bá mi ó ìmọ̀ rẹ̀ rọ gbogbo nǹkan pátápátá afálà tàtàdà kárùn-ún ẹ̀wà ẹ̀yọ́ àrántí ọlọ́run kẹrántí ọlọ́run wàkẹ́yìfà káfù mọ́ aṣàràkìtùn anabi ibrahim sọ pé bóun ni mo ti lè máa bẹ̀rù ntẹ̀yìn rúpọ̀ mọ́lọ́run kí máa bẹ̀rù sáyé láéláé kò lè tẹ̀lẹ̀ wàlá àtàkàfù náà ànàkùn aṣàràkìtùn bílà màlámúyúnà zíríbì àlékún sùtọ́ náà ẹ̀yin gan ẹ̀wà níbẹ̀rù wípé ẹ̀ ń ru nǹkan mí pọ̀ mọ́lọ́run ẹ̀yin lọ́yẹ̀kẹ́ máa bẹ̀rù pé ẹ̀ mọ́ tọ́lọ́run ó fàájú lè parí ikọ̀ yìí ní àhàkùnbẹ̀lẹ̀ amúni ẹ̀ka ní fi súnmọ́ ìbàlẹ̀ àyà ìfọkànbalẹ̀ ta ló súnmọ́ jù tẹ́yìn tẹ́ ìrù nǹkan mi pọ̀ mọ́ lọ́ọ́ ní àbẹ́mi tí mo ń ṣe ọlọ́run lónìí nìkan tó ti ń rú nǹkan pọ̀ mọ́ nǹkan tó ń ta àlámú tó wáyé pé ẹni máa tọ́lọ́run anabi ibrahim wa sọ pé alẹ́bí iná àmọ́nú wà láwọn yẹ́lì bèṣù ìmọ̀ náà hó ń bèbè lónìí mẹ́rin ọ̀là àmọ́nú wà ó ń alladhina amanu àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ́hún walam yalbisu imanahum bi zulmin zulimu ń bẹ̀yẹ ṣíríkù níjẹ́bẹ̀ tí ó jẹ́ pé wọn ò pa ẹbọ kankan ọmọ ìmánì wọn wọ́n ní ìmánì tó yẹ kóró kò sẹ́bọ̀ kankan bẹ́ẹ̀ nǹkan méjì wọn ṣeun wọn ní ìmánì wọn ò sì déjì ẹbọ nǹkan méjì náà lọ́wọ́ fi wá àtàwọn ẹlẹ́sàn irú àwọn bá yẹn iná ní ìfọkànbalẹ̀ àyà látọ̀dọ̀ ọlọ́run yọ ọmọ bẹ fún wọn ẹ̀kọ́nà dágbọ́n sàdógún ẹ̀ fún wa wà wọn mú wọn pẹ̀lú ọlọ́run ó sì máa ṣe ìtọ́sọ́nà fún wọn lórí gbogbo àlámọ̀rí wọn àti táyé ni àti tẹ̀sìn ni ìtọ́sọ́nà ọlọ́run wa bá wọn ọlọ́run dágbọ́n sàṣẹ fún wa o wọlé àti tóbi ọlọ́run wọlé àánú ẹ̀ nítorí afẹ́ ló mẹ́rin pé tí bá ti ń bẹ̀rù nǹkan mí lẹ́yìn ọlọ́run nínú tó ṣe pé ìbẹ̀rù tó ṣe pé ọlọ́run lọ́lẹ́tọ̀ sírú ìbẹ̀rù yẹn irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣẹbọ sí ọ̀dọ̀ ọlọ́run nìyẹn o ọlọ́run mọ́ wa lẹ́lẹ́bọ o ọlọ́run àti tóbi ọlọ́run wọlé àánú rẹ̀. akọ́lé a bọ́ sí lábẹ́ eléyìí òun náà ní pé al-khawfu minallahi ta'ala min simatil malaikati wal anbiya'i wal mursalin àwọn iná làwọn mọ̀láìkà àtàwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run sọ ń pa àtàwọn mọ̀láìkà pé nínú sọ́ràtò nahal aya forty nine àti fifty ọlọ́run ní wálé láàyè yẹsùdúró máa fi sàmà wà á ti wà máa fẹlẹ̀ àdé mi ń dáàbà mi ń dáàbà tí ń wálé má láàyè kàtó wà hùm láàyè tẹ́sibirú yàkàfún náà rọ́bà hùm mi wà yẹ kó àlùkù náà máa yọ̀ mọ́rún ọlọ́ni wálé láàyè sùnú máa fi sámá wá tì wọ́n máa fẹ̀ láàrúbì gbogbo ti ń bẹ́ ń sámà àti ilẹ̀ ọlọ́ni wọ́n ń tẹ̀ bá fún tẹ́ ń forí kan lẹ̀ fún ní ń dáàbà gbogbo ti ń ra pátápátá àti ìyẹn ní o àti ẹranko ní o àti ẹyẹ ní o àti èèrà ní o gbogbo àti kòkòrò gbogbo kòkòrò pátá ní o gbogbo ti ń ra pálá lórí ilẹ̀ ọlọ́ọ̀bá nìkan ni wọ́n ń tẹ̀ fún ọwọ́ àlè Eh, wálímọ̀láyíkàtù àtàwọn mọ̀láyíkà wáhùnmùlá ayẹsẹ̀tì bẹ̀rù àwọn mọ̀láyíkà yẹn wọn ò ní ṣe gírímọ̀nkáì eh, ẹni tí ọba tẹ̀ bá fọ́lọ́ ń gírímọ̀nkáì ni àwọn ò ní jọra wọn lójú ìsìkbárù eh, ní èdè lárúbáwá ó náà ní pé èyí ṣe kẹbíìrù tẹ́lẹ̀ ọ wá ń karẹ̀ ẹ̀kún kẹbíìrù ẹ ọ ń karẹ̀ kìí ṣe tó tóbi ó wá ń karẹ̀ ẹ̀kẹ́ni tó tóbi ó náà lẹ́nu tó bá jọra ẹ̀ lójú ó ń gírímọ̀nkáì ẹ̀ ó yà káà fún wọ́n máa bẹ̀rù ọlọ́run ọba tó ṣe pé òkè wọn lọ́lọ́run wà wọ̀yẹ́ kọ́ àlùú náà máa yò mọ́rún ó sì máa ṣe gbogbo ìtọ́lọ́run bá ti pa wọ́n láṣẹ pé wọ́n máa ṣe ọlọ́run tó ń sọ ń pa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam inú suratul An'am ní àyà ìkẹẹ̀dógún bẹ́ẹ̀ ọlọ́run ní kul inni akáàfù inni asaytu rabbi àgà àbáyá òmìnira àbí ìwọ òjíṣẹ́ ọlọ́run máa sọ fún wọn pé èmi ń bẹ̀rù tí ń bá yapa ọlọ́run mọ̀ ń bẹ̀rù ìyá ọjọ́ kan tó lágbára tó gbọngbọ́n ẹ̀bí yẹn bá ti bẹ̀rù ọlọ́run yọ bẹ̀rù ìyá ọlọ́run lọ bá bẹ̀rù ìyá ọlọ́run ọlọ́run náà lọ bẹ̀rù. ọlọ́run tún sọ bákan náà nínú suratu zumar aya kọkànlá sí ìkẹrìnlá ọlọ́run ní kuli inni umiritu an a'buda Allaha mukhlisan lahu ddin wa umiritu li an akuna awwalal muslimin قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل الله أعبد مخلصا له ديني ọlọ́run ní rẹ̀ ọlọ́run sọ fún wọn ti pa mí ibi tí mo sin ọlọ́run lẹ́yìn tí ó mẹ́ẹ̀sì fún ọlọ́run ọba ẹ̀ tí ò ní sin kankan lẹ́yìn ọlọ́run ọlọ́run sì tún pa mí sọ fún wọn yìí pé èmi ń bẹ̀rù tí ń bá lè yakọ̀ ọlọ́run mọ̀ ń bẹ̀rù ìyà ọjọ́ tó gbọ̀ngàn náà níjọ́ àlìkìyàmà ẹ̀ kó lè la ábùdù wá sọ fún wọn pé ọlọ́run nìkan ní máa fi mọ́kílìsọ̀ ńláhù di ni tí màá ti fọ ẹ̀sìn mi tí màá fọ̀ mọ́ fún un lẹ́yìn eléyìí ẹ̀ àkọlé yìí tó tún tẹ̀lé òun náà ní pé al-khawfu min Allah ta'ala huwa 'aynul khawfi min 'iqabihi ìbẹ̀rù ọlọ́run ń túmọ̀ sí ìmọ̀ bẹ̀rù ìyá ọlọ́run tó gbé kalẹ̀ fún ẹ bá ti yapa rẹ̀ nínú suratul Isra àyà fifty seven ọlọ́run sọ fún wa ń pẹ́ eléyìí oni wulaayika ladina yadcuuna yabtaguuna ilaa rabbihim alwasiilata ayuhum aqrabu wayarjuuna raxmatahu wayakaafuuna cadaaba ina cadaaba rabbika kaana maxduuraa ọlọ́run ní àwọn tí wọ́n yẹ pé wọ́n ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn náà tó ń sọ pé àwọn ń wá alága àta lọ sọ́dọ̀ ọlọ́run ni gẹ́gẹ́ bí táwọn káfíìrì máa ń sọ pé máa ná abuduhum illa liyuqarribuna ila Allahi zulfa àwọn òòsà kéékèèké táwọn ń sìn àwọn fẹ́ kí wọ́n jálága àta kí wọ́n kàn mú asúmọ́ lọ́ọ̀ni àwọn náà gbà kọ́ àwọn kan wọ́n ń pè é nípe wípé yabtaguna ila rabbihim liwasila wọ́n fi ń wá àtẹ̀gùn lọ́dọ̀ ọlọ́run ayyuhum aqrab pé èwo ni ó súnmọ́ jù ẹ̀ wa yarjuna rahmatahu ẹ̀ wọ́n sì tún wọ́n sì wọ́n sì tún wọ́n tún wọ́n tún ṣàgbéǹlé àánú ọlọ́run wa yakhafuna adaba wọ́n sì tún wọ́n sì tún yá sá ìyá ọlọ́run ẹ̀ inna adaba rabbika pé kọ́ mọ́ jẹ́ èèyàn àwọn èèyàn mi ń bẹ kí ń sin àwọn màláíkà àwọn èèyàn mi ń bẹ kí ń sin àwọn ya ọlọ́run àwọn èèyàn lọ́lọ́run wá rí pé láìkẹ́ lèdí náà yẹ̀dùrú ila rabbihim wasila àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run yìí táwọn náà sì ti jẹ́ ní ọlọ́run àwọn jẹ́ ń fúnra ara wọn àwọn jẹ́ ń wákàtọ̀ ọlọ́ọ̀dọ́ ọlọ́run kí ń rí ni sọ wá jẹ́ dáa kó wá jẹ́ fáwọn ọ̀hún lẹ́kùn á máa tẹ̀lé yín ọlọ́run ọba àlejò ọlá ọlọ́run tó ń sọ fún wa ní sùràtù Nur àyà thirty seven ìpèrìjà lóńlá tulihihim tijaratun wala bay'un an dhikrillah wa iqamis salati wa ita'iz zakat yakhafuna yawman tataqallabu fihi al-qulubu wal absar àwọn ẹni ọlọ́run làwọn tó ṣe yí pé àtàárà kò ní dí wọn lọ bẹ́ẹ̀ náà ni rírajà òwò ṣíṣe kò ní dí wọn lọ andikiri láàyè kò ní dí wọn lọ bí ìrántí ọlọ́run wáyé kọ́ mi sọ́láàtì àti gbígbérúndó wáyé ta ìzàkáàtì àti yọzàká yakhafuna yawman wọ́n ń bẹ̀rù ọjọ́ kan rú ọjọ́ wo ni tataqallabu fihi al-qulub wal ìfarabalẹ̀ kò ní bá ọkàn kò ní bá ojú níjọ́ náà.

àwọn èèyàn ò ní ṣe ní tí ọ̀pọ̀lọpọ̀ gọ́ọ̀mẹ̀ntì ti ń fẹ́ẹ̀lì nìyẹn ẹ̀ bá a ti rẹ̀ agbọ́n tó ká ti òfin tó ẹ̀ ká gbìyànjú tó fẹ́ẹ̀lì ọmọ ọba ọmọ ẹ̀dẹ́ nìyẹn lókùn àtúwárẹ́ pé àwọn maṣínárì ti bá ń bá a ṣiṣẹ́ kò sí bẹ̀rù ọlọ́run lọ́dọ̀ wọn ẹ̀tún tí wọ́n kàn máa fá fún lòfin àti ìjọ àti ọlọ́pàá tí ó mú wọn EFCC wọ́n máa fá fún yìí gbogbo ọ̀nà tí bá lè fi fá fún ṣùgbọ́n tí ọba ti síbẹ̀rù ọlọ́run lára wọn gọ́ọ̀mẹ̀ntì ò lè pass kò lè succeed ìbẹ̀rù ọlọ́run láì rí fct láì rí ọlọ́pàá kankan olú ọmọ bẹ̀rù ah, owó olùmọ̀lẹ́lẹ́ èèyàn ọmọ gbọ́dọ̀ débẹ̀ kọ́ ọmọ gbọ́dọ̀ mú nǹkan tí ọ̀dà lílé èèyàn ọmọ gbọ́dọ̀ sí ìjọba òṣèlú ọlọ́run náà fẹ́ èèyàn gbọ́dọ̀ sí ẹ̀rú ọmọ bàánù kọ̀rọ̀ yàrá rẹ̀ ọlọ́pàá àtọ́lọ́run iná làwọn mọ̀láyíká tí ń kọ gbogbo sẹ́lẹ̀ náà ní tíra àtọ́lọ́run fi ránṣẹ́ náà làwọn ànábì ọlọ́run òun ṣiṣẹ́ dáadáa ju ti ìjọba lọ àfìjọba tó bá ti tọ́ lọ́nkún tiẹ̀ ìnìkan náà ló fi àwọn lárúbáwá wọn burú wà jù wá lọ wọn burú wà jù wá dúdú lọ ṣùgbọ́n gbà tí tọ́lọ́n bá ti rinlẹ̀ láàrin wọn ní òjá mi láti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ì bá ti bẹ́ẹ̀ kọ̀sẹ́ntì ò burú kọ̀sẹ́ntì ìfẹ́ ṣe tí ò corrupt kọ̀sẹ́ntì ìfẹ́ ṣe ìbàjẹ́ ṣùgbọ́n tí ìbẹ̀rù ọlọ́run bá ti lè wà á olúwẹ̀ ti jèrè

àwọn tí wọ́n wúlò níbi ìjọba náà làwọn tó pé à ń rí nù bẹ̀rù ọlọ́run lára wọn ẹ̀ẹ́n tí o bá ti ní ẹ̀bẹ̀rù ọlọ́run kan tí ń lẹ́fẹ́ retí lọ́dọ̀ rẹ̀ yóò kàn máa fi yín roko fún ilé ayé ẹ̀ lásán ni ẹ̀tí ilé ayé ẹ̀ lọ́ba nígbà tí yẹn bá jẹ́ bílọ́níà kí ni wàhálà rẹ̀ ti tó ń wá tó tún fẹ́ kówó jẹ ẹtí ro bílíọ̀nù ètò èlò lè yóò tó nẹ́tà nígbà bá ní one million lọ́nà one million ló tó ní bílíọ̀nù ẹ̀yọ̀ kan nígbà bá ní one million lọ́nà one billion ẹ̀ lọ́nà one million ìlò tó ní ìlò ní bílíọ̀nù one million ní ìsìn tó bá ná million ní ojoojúmọ́ ó one billion ọ̀nà fọ́dún mẹ́ta tó bá ná million lójoojúmọ́ one billion ọdún mẹ́ta gbáko ìlò tó tán ẹjọ́ ń pè ọlọ́ ìyẹn mélòó lọ́jẹ́ pé one million nínú lójúmọ́ so ní sí so which means ẹrù wà ẹ ń bá lówó kò ní ìdíkọ́sẹ̀ tó kò ní ibi kó kówó jẹ mọ́ kí lọ fẹ́ kówó jẹ bílíọ̀nù tó wà lọ́wọ́ rẹ̀ kí gbọ́dọ̀ fẹ́ nà sí ẹlòmíì ẹ ẹ ẹ bọ̀dá ṣe yìí ń kékeré àbí forty seven billion plus àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀ ń gbé bá a ní forty seven billion plus ẹ̀jọ̀ ń torí ọlọ́run ó ti ẹ̀jẹ̀ pé lójoojúmọ́ one hundred thousand nínà lójoojúmọ́ one hundred thousand ńgbà tó sùn kan bá tó parí ní òtò ìmọ̀sílì mílíọ̀n tán ńgbà bá di ìparí ọdún ní òtò náà thirty six million nínú kẹtí ìbọ kẹtí ọ̀rọ̀ wa ń bìbẹ òtí ìṣẹ̀lẹ̀ tó ń bọ̀ bá jẹ pé ọba wa jẹ pé báyẹn títí di ọdún mẹ́wàá lónìí tí bá ná one hundred thousand lójoojúmọ́ ọdún mẹ́wàá ìní òtò ná three point six billion nínú nínú forty seven billion ọdún mélòó ló kù fún láyé tòtẹ́ ẹ̀sìn mọ̀ pé tí ìbáyẹ pé èèyàn bá ní ìbẹ̀rù ọlọ́run ẹ kò sọ́nà tá a lè gbà yọ àti kí ìbẹ̀rù ọlọ́run kọ́ wà lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣòṣèlú àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ń mújọba lọ́wọ́ àwọn ọlọ́pàá àwọn àwọn medical doctor àwọn lecturer rẹpẹtẹ tí bẹ̀rù ọlọ́run bá ti wà ńbẹ̀ sọ́fẹ̀sì ọmọ wa sọ́fẹ̀sì ọmọ wa tí ọba ti bẹ̀rù ọlọ́run tá à ń sá fún tá à sì máa fi corruption lẹ̀ ọlọ́run dákun mẹ́jà máa fi gba alúgbì ọlá títóbi ọlọ́run ọlá àánú rẹ̀ ẹ̀ fi èlò màmúr nígbà tí bẹ̀rù ọlọ́run bá ti wà nǹkan àkọ́kọ́ tí ọkọ̀kọ́ so òun náà ni pé ntọ́lọ́run pàṣẹ sí èyí ó lè máa ṣe ọlọ́run ọba àlejò ọlá àyà forty nine sí fifty ọlọ́ọ̀bá ń sọ wípé wàlíláhi yẹ́sùdù máa fi sàmà wá ti wà máa fẹ́lá àrùbí mi ń dáàbà wàlímọ̀lá ìkàtù wàhùn láàyè sẹ́kìbìrún يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون ọlọ́run ní gbogbo tí ń bẹ ń sánmà àti gbogbo tí ń bẹ ń lẹ̀ ọlọ́run wọ́n ń forí balẹ̀ fún mí ń dáàbà gbogbo tí ń rápálá dábà nìyẹn àwa náà jẹ́ àti lóde wa dábà àwọn ẹran kankan àtòwọn dábà ṣùgbọ́n ìtìlẹ̀ rẹ̀ ni pé gbogbo tí bá ń rìn tí bá ń rápálá yorùbá tó fẹ́ dáa jù nù torí torí orin múrùkẹ́ ìsìkọ́ ni záàmọ́ ní ṣe é xan wàlá tùbí ṣe é xin ìnáma ṣe é kù mọ́ yẹ dìbò dẹ̀bí ibà ẹ orúkọ àgbàlagbà ni wọn èsì ìsàgbàlagbà ẹ ń bá já àgbàlagbà ni wọn tẹ fà tẹ wọn rà rọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ ń ti ń rapala ní dábà gbogbo tí bá ń rapala lórí ilẹ̀ ọlọ́run bá àlejò ọlá òun ni wọ́n ń tẹ̀ bá fún òun ni wọ́n ń forí balẹ̀ fún bẹ́ẹ̀ náà ni àwọn màláìkà wàhùn láyé tẹ́tìrì rúnà wọn ò ní jọra wọn lójú yàkáfù náà rọ́bà fún mi fún fìhìm wọ́n máa bẹ̀rù ọlọ́run ọba ọlọ́run ọba tó yẹ kó lókè wọn yẹ kó àdúrà náà màrú ẹ ó sì máa ṣe ntọ́nà ọba àlekè ọlábà pa wọn láṣẹ sí so fílò ni màá ẹ inú ó rí inú payà ọlọ́run ká gbìn ọlọ́run sí fámìlì wa ká gbìn sí wọn lẹ́mìí ká gbìn sọmọ wa lẹ́mìí ẹ bá gbìn sí lẹ́mìí kò ní jí ẹran jẹjẹ ìgbé ẹ lágbájá pé ńgbò ti sòótọ́ yìí ní ìsìn ẹ̀hẹ́ ìní náà mọ́ ṣùgbọ́n ọ̀gbọ̀rọ̀ sí bẹ́ẹ̀ mọ́ inú tiẹ̀ náà wà dùn ẹ̀ torí gbọ́dọ̀ náà alábòjúkò náà ni ẹ̀dọ́ agbógun táwa náà ń lọ́lọ́run fi ń bá wa wí ẹ̀ǹtí nǹkan bàjẹ́ kọ́ sànù wa. ẹlẹ́ẹ̀kejì wàhálà tí ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ fún yàn yóò jẹ́ ọlọ́ni ya ayú alladhina amanu layabluwannakumullahu bishay'in minas sayd tanaluhu aydikum wa rimahukum liya'lamallahu man yakhafuhu bil ghaib faman i'tada ba'da dhalika falahu 'adhabun alim ọlọ́ni ẹ̀yin mùmínì òdodo ọlọ́run yóò ṣe ìgbìdánwò fún yín pẹ̀lú àwọn kan

tó yẹ pé ọwọ́ yín lè máa tẹ̀ wọ́n àti ọkọ̀ yín ọfà yín ẹlẹ ẹlẹ ẹlẹ ẹlẹ ọkọ̀ nínú rìmá ẹ ó lè bà wọ́n lè yá alámọ̀láhù máa ń yẹ káàfù hó bìlìkẹ́ ẹ ọlọ́run fẹ́ fi máa ta ní bẹ̀rù ọlọ́run ẹ nígbà tí ọba ní kọ̀kọ̀ ẹ ìbẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ ńlá sọ pé ló kí nǹkan sọ̀ sí ẹ obìnrin aṣọ pé kí wọ́n bá ti rí haid ẹ nígbà bá kọ̀ wọ́n lẹ̀ kí wọ́n sì sọ fáwọn rí haid nígbà tí ó ń gbọ́ tó bá rẹ́jẹ̀ sí èsì haidu tó wá sọ pé òun rí haid ẹ̀yọ́ lọ gbọ́ ọmọ bàfọ́ sunu ẹ̀yọ́ kan jáde kúrò lábẹ́ olúwa rẹ̀ oyún ti bẹ́ ń kàn rẹ̀ ẹ̀ àbíkọ́ jáde kúrò lọ́dọ̀ ẹlòmíì kó tó lọ fẹ́ nìkan kó tó ti oyún ọdóyún kó tó ti mẹ́ni ẹlẹ́ni lọ́rùn ẹ̀ kọ́lọ́ ń kọ́ sànù wa ọlọ́run tọ́ka sí yẹn náà nínú Kùránì ìpè tí wọn bá mọ kó wọn bẹ̀rù Ọlọ́run wọlá yẹ kùtùmùnà máa kàlákà lọ́wọ́ fi àràhàmì hìnnà nkùnà yòmínà bí láì wàlẹ̀ ọmọ rẹ̀ àhẹ tí wọn bá bẹ̀rù Ọlọ́run tí wọn bẹ̀rù Ọlọ́run àlìkìyàmà wọn ò gbọ́dọ̀ fàfipámọ ntí ń bẹ ń kún wọn o ntí ń bẹ ń kún wọn haidu ń ọmọ náà sì ń ẹ̀yẹ owó ṣe tó bá wà ń iná ẹni pé wọ́n o wọ́n tó láti ibìkan bọ́ọ̀bì kan ẹ̀kọ́ lọ́n kọ́ sànú wa o ẹ̀wọ́n la ti tóbi ọlọ́run wọlé àánú rẹ̀ ọlọ́run ọlọ́run fẹ́ mọ ẹni tí ń ṣe kí ni ẹni tí ń bẹ̀rù rẹ̀ ní kọ̀kọ̀ ọlọ́run ti mẹ́ntí ọ bẹ̀rù rẹ̀ ń kọ̀kọ̀ ṣùgbọ́n ọ̀tọ̀ ni a mọ nǹkan ilẹ̀ ọ̀tọ̀ ni yìí ó mọ̀ pé after thirty minutes èèyàn gbọ́dọ̀ tọ́ọ̀bọ̀ mọ́ torí yóò ti hó dáadáa ẹ̀tọ́ bá tọ́ọ̀bọ̀ after thirty minutes ọwọ́ jáhìbù nìyá jẹ́ pẹ́lá ni ní ọ̀nà ọ̀tọ̀ ní ìmọ̀ wípé ó ti mọ̀ pé yóò hó ọ̀tọ̀ ọwọ́ hó lọ́wọ́ ti nìyàn ọlọ́run ọba ọlá ti mímọ̀ ti kọ́ ti sílẹ̀ tó kádàrọ̀ òun rẹ̀ ni ti mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ọba tó ń ṣe ìmọ̀ ọba ọlá ó nímọ̀ sí lọ́lọ́run sọ pé lè yá alámọ́láhùn máa ń yà káàfù bẹ́lẹ̀ bẹ́ẹ̀bì kọ́lọ́run kọ́bẹ̀lẹ̀ bá nímọ̀ ẹlẹ́ẹ̀kejì nípa máa ń yà káàfù bẹ́lẹ̀ bẹ́ẹ̀bì ẹ̀ ń bá ọlọ́run ní fama ní ìtàdá àdàgà àlìkà fọláwù àdá ẹ̀ ń ẹ ti mọ̀ yìí pé ìyá ẹlẹ́ta ìlérò ìní ṣètọ́nù gan òun gan fúnra ara rẹ̀ ó ní ìní àkáàbùlà ọlọ́run bàálí ó sì ń parọ́ ni ó ló ń bẹ̀rù ọlọ́run kò sì bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n máa sọ lẹ́nu wípé àwọn bẹ̀rù ọlọ́run ó ti ẹ̀tọ́ kẹ́ fẹ́ rajà nígbà tí ẹ bá ti wá ń béèrè price béèrè gbogbo ẹ̀ tó sì mọ̀ ní àní nígbà tó bá fẹ́ parọ́ ìgbà náà ni ó lè wà láìtàláì wà láìtàláì tí ọmọ tẹ́lẹ̀ ẹ̀ rí pé èké lọ́fẹ́ tè wọ́n fẹ́ kẹ́ gbàǹgbọ́ ni sòtó ìjẹ́pẹ́rọ́ ní pa ọlọ́run sọ fún wa ń pa ṣe tán ẹ̀tọ́ náà ló ń bẹ̀rù ọlọ́run tí tó bá bẹ̀rù ọlọ́run ní tó yẹ kó ló jásíjásí lẹ̀ ní kò sí bẹ̀rù ọlọ́run fún náà lórí lọ lórí jásíjásí bẹ́ẹ̀ náà làwọn èèyàn míì náà kọ́ ló ń kọ́ sànù wà ní suratul hashir aya sixteen ọlọ́run ní kámọ́ fálí ṣaitani ibi qala lil insani kfur falamma kafara qala ìní àkàfùlọ́hà rọ̀bálẹ̀ àlàmín ọlọ́nìrán wọn létí ṣẹ̀tọ́n nígbà tó sọ fún èèyàn tó jẹ́ káfìrí òkúfòrò ṣe kèfèrí sọ́lọ́n kàfàrà nígbà wá ṣe kèfèrí sọ́lọ́n tán ó ní èmi ti lọ́wọ́ ọ̀dọ́ mọ́ kèfèrí sí rọ̀bálẹ̀ èmi ń bẹ̀rù ọlọ́run ọlọ́run tó yẹ kó ní tọ́jú gbogbo ẹ̀dá tí ọ ajẹ́ pọ̀ ń bẹ̀rù ọlọ́run ni bí wọ́n kó túbà lọ ọ̀dọ̀ ọlọ́run kó sùnmọ́ sí ti ọ̀dà mọ́ni ẹ̀ sùnmọ́ tẹnu lásán ni ẹ̀ tí túmọ̀ sí pé ẹ̀ téèyàn bá ní bẹ̀rù ọlọ́run yóò kúra dúró kò ń bí ìbàjẹ́ ó fojú hàn ni àbọ̀pamọ́ àwọn èèyàn wà ń bẹ̀ ni àbáwọn èèyàn ò sí ń bẹ̀ ṣùgbọ́n ò ní bẹ̀rù àti gbangba o àti kọ̀kọ̀ ìbàjẹ́ náà ní ọmọ ṣe bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn ṣe tán àwọn tí bẹ́ẹ̀ làwọn náà máa pe àpèmọ́ rẹ ni fáwọn ní ìbẹ̀rù ọlọ́run wọn á máa búra lórí èké ńgbà mi tó jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run ó jìnà sí wọn. ìtọ́tẹ̀lélẹ̀ o náà ni àwọn ọ̀rọ̀ olówó bíyebíye tí àfa wa dùn kọ́ yé mu tọ́gbà lọ́dọ̀dọ̀ àwọn àfa kan tí wọ́n fi sọ̀rọ̀ ń pa al-khawfu min tó mú ọgbọ́n lọ́wọ́ ìyẹn ni pé ìbẹ̀rù ọlọ́run àfa wa Abu Hafs ọ sọ wípé al-khawfu sirajun fil qalbi bihi yubsiru ma fi min alkhairi wa shar wa kullu ahadin in khiftahu harabta minhu illa Allah azza wa jal fa innaka idh khiftahu harabta ilayhi falekhahifu aribun min Allah ila min rabbih ila rabbih eh ó sọ ife ntin jẹ́ ìbẹ̀rù Ọlọ́hun ìmọ́lẹ̀ kan ni bí àtùpà ni tí máa wà nú ẹ̀mí ilé yóò fi mọ bóò ni orí ṣe pọ̀ nínú ẹ̀mí òun sí àtàbúrú

ọ̀rà mi rẹ̀ mbẹ́ kò sí ọ̀nà tọ́ba tọ́ba ṣe kọ̀ sí wọn náà ní tí ò ní nítẹ̀mí ṣùgbọ́n ẹni tí ọba ti jẹ́ kó níbẹ̀rù ọlọ́run bó o ṣe ń lọ lọ́mọ bọ̀ bó o gbéṣẹ́ fún ẹni tí ò níbẹ̀rù ọlọ́run ìdààmú tó ṣe lórí ẹ̀ kéṣe kéke bó o ní wọ́n bọ́ ọ kọ́lé àti kọ́ ọmọ ìdààmú lọ tí wọn ò tí ì jì sí rẹ̀ tì tí wọn ò tí ṣe gbà tí wọn ò tí ì tí wọ́n máa bá gbé ẹni tí ń gbé ẹni tí ń gbé blọ́ọ̀kù bọ̀ tí wọ́n jọ rẹ̀ kéjì láàrin ara pé yé báyìí ti gbá tí wọ́n ti jọ mọ́ bí wọ́n ṣe pẹ́ ah ìtínà bọ́ ṣe káfẹ́ńtà láti bí o ti lọ ra pákún bójújà ló ti bẹ̀rẹ̀ wàhálà wọ́n máa tẹ́jú ra wọn ni wọ́n ti jọmọ́ báwọn ṣe dé pamọ́ra wọn èso rẹ bọ́ bọ́ gbèsò fún ọ ọ̀tún lọ́mọ tó wọn ní ẹtìlẹ́ ti lè tó ìtàn <laughs> ẹ̀fìtì náà gbà tí wà á ti bẹ̀rù ọlọ́run téèyàn bá bẹ́ẹ̀ tó ní bẹ̀rù ọlọ́run téèyàn bá ti bá ṣe ẹ̀yàn gbádùn rẹ̀ kódà ní tọ́ba tún lókù yóò tó wí afá ní tí mo lòkù rẹ ẹgbàá o ìwọ kan tiẹ̀ náà balẹ̀ pé ah, ẹni yìí kò fẹ́ jẹ haramu kọ́ wa tún wá dá tiẹ̀ lórí àmánà yẹn ẹ inú rẹ tiẹ̀ ní ó dùn sí torí wo lọ wọ́ wá fún ní àlàálì ẹ kọ́lọ́n dá kókó o àfọ olórin àfọ oní oníwáyé dá sàkárà ìlàhù nàṣán lísẹ̀ fi yin àwọn sàbẹ́ ànábì wa sallallahu oníwáyé dáàtà kára lè ìlàhù una san nífẹ̀ ìdè nfa ìnà nsọ tọ́lọ́n bá ti àwọn èèyàn kan fún lóríire kan kẹ́sìn kó àwọn olóṣò lóríire ni ó jẹ lóríire ni ẹ olóríire ni ànábì sallallahu wa sallam ọlọ́run tún wá rọ àwọn sàádé àwọn náà tún wá jẹ lóríire pẹ̀lú ẹ ẹ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe ti ń jáde láti Saudi Arabia àwọn èèyàn dáhàánù àwọn èèyàn tí wọ́n ń gbé jáde wọ́n dáhàánù táwọn náà tí abdulaziz nù bá tọ́lọ̀ kọ́fọ́ ọ̀run fẹ́ ẹ ẹ àfàwà abdulmuhsin abbas ọjọ́ ọmọ tó fún ṣé abdulaziz nù bá tọ́lọ̀ ti dàgbà rẹpẹtẹ lu madina o ẹ tùmọ̀ àti gbọ̀n kankan ju pé bàbá ti wà lọ ẹ tọ́lọ̀ kó fún ẹrẹ́ tìbọ̀tàn dáadáa alibadiri ará madina ni ará badiru ni ẹ ọmọ rẹ ni abdulrazak abdulmuhsin ẹ ọ̀nà àfà àgbàlẹ̀ ẹ tí abdulmuhsin ń sọ ìmíràn wà lórí èyí tó pọ̀ jù nínú owó táwọn ná táwọn fún àwọn èèyàn àwọn èèyàn tí wọ́n ń gbó lọ́wọ́ bàbá rẹpẹtẹ rẹpẹtẹ ní o tó kọjá là ọlọ́pọ̀lọpọ̀ tó ń ná ó ní alimẹ́lìkì fáadùn abdulaziz ní ń gbé kalẹ̀ o sọ ní bàbá sọ bẹ́ẹ̀ fóun ẹ̀ láàánú àti bàbá gbogbo ọ̀pọ̀lọpọ̀ owó tó ń ná alimẹ́lìkì abdulaziz alimẹ́lìkì fáadùn abdulaziz ní ń gbé kalẹ̀ o fún òun o àwọn àwọn bá ní kí bàbá ní bàbá tó bá gba sálárì àwọn yóò tún gbowó lọ́wọ́ bàbá kí sálárì ò dé wọn ó ti gba kàyí bàbá ó ti lọ gbogbo ẹ wá yá wọn nínú sálárì àwọn wọn ti ti lọ gbà mbẹ bàbá náà nà tara rẹ ṣùgbọ́n tọkọ jù níbi alimẹtu alimẹtu fa ló ń gbé kalẹ̀ tí ọba sí àmọ́ náà tó náà ní di owó táwọn ọmọ rẹ ò ní di owó tí ó fi kalẹ̀ fún wọn ṣé o ṣé abdul ṣé o muhammad sọ́ọ́lì alùsẹ̀mí mọ̀sọ̀rọ̀ wọn lánàá àbíjọ́ wo àwọn ń gbowó oṣù nígbòdè stéèjì kan táwọn náà ti dìvẹ́lọ́pù tí wọ́n ti máa ń fa góòtù ẹbí tí wọ́n sọ fún mi èyí tí mo gbọ́ lẹ́nu tí wọ́n àwọn náà wájá ní àríwá rí kí wọ́n bá sọ̀rọ̀ ṣùgbọ́n mo fẹ́ lò ń bẹ̀ ní pé àwọn èèyàn pé ńgbà tí àwọn ọmọ tí wọ́n ní sọ pé ńgbà tí ó ti rí bí wọ́n ti ní ààyè tí wọ́n ti bá wọn ta gbó tí wọ́n ní ṣọ́ọ̀bù wọ́n sì kọ̀wé síjọ pé pé ọlọ́wọ́ san ilé san gbogbo owó oṣù tẹ́ ti san láti jọ ẹyí síbò míì tí ó wúlò fáwọn mùsùlùmí ọlọ́run ti rọ̀ mí lọ́rọ̀ kájọ rẹ̀ ẹ̀rọ tó tóbi ọlọ́run ẹ̀sẹ̀ tí ọba sí bẹ̀rù ọlọ́run ẹjọ́ nítorí tọ́lọ́run ṣé bẹ́ẹ̀ náà ni gbogbo ariwo mọ́sálásì àti àwọn mọ́sálásì oríṣiríṣi tí ọba sí bẹ̀rù ọlọ́run àwọn èèyàn míì ti à ìbẹ̀rù ọlọ́run bọ̀ láàrin o tọ́yẹ fáwọn òrí náà rí o ẹlòmíì bíi fún wọn ní kọ́ lọ ní one million kọ́ ní half a million ẹlòmíì wọn ní kọ́ lọ kó gbogbo mọ́sálásì kọ́kọ́ méjì kò yí zero sí lẹ́yìn ó sì sẹ́ndì tẹ̀kìrì rù àwọn ẹ̀yìn wọn ní ẹ̀ ń ṣe báwọn o kọ́ lọ́nkọ́ sànú àbẹ́lómi bẹ̀rẹ̀ pé ẹ bí kọ́sọ̀ fún àwọn tí wọ́n fẹ́ kọ́ mọ́sálásí fún wọn kọ́kọ́ ti foundation kalẹ̀ náà wọ́n yìí ti fún lówó foundation sí èdókè <laughs> yàtọ̀ abẹ́ lórí foundation nígbà bá ti ya fọ́tò àyàfẹ́ ẹ̀dógó àyàfẹ́ ẹ̀kú <laughs> ẹ̀yìn ọ̀gbìn tí wọ́n fẹ́ sọ mí kì lọ́nà ẹlòmíì ọ̀sọ̀ mí kì ẹ̀ dáadáa yóò ṣe dáadáa ẹlòmíì yóò ṣe fún àbòjújú ìgbà mélòó láàdó lórí yẹpẹ wọn bọ lọ́wọ́ bá aleke ọlá ń bẹ ẹ kọlọ kọlọ ń tọ́ba ti wà ní ẹ̀mí kan gẹ́gẹ́ tá wa sọ yọ dàbí àtùpà tẹ́ẹ̀sì rí náà rí bóò ni oore ti ń bẹ nú ọkàn rẹ̀ bóò lè ṣe tó bóò ó ní gbogbo èèyàn pátápátá tọ́ ọba ti bẹ̀rù rẹ̀ ọ̀họ̀ fún ni àyàfọ́ náà ọlá nìkan lọ́jọ́ pé bẹ̀rù ọlọ́run ọlọ́run ọlọ́run afáwa abu suleiman gẹ́gẹ́ bí Ibn Qayyim sọ ó ní máa fara kalẹ̀ khawfu qalban illa kari ìbẹ̀rù ọlọ́run ìfàyà ọlọ́run kò ní kó bí ọkàn kan àti kí ọkàn kó dàbí ilé ahoro kó dàbí kó pa àwọn odóbá ọkàn yẹn kọ́lọ̀ ń kó sànù wa lọ́wọ́ bá ti sọ pé ẹ̀ ń bá ń ṣe tí ọ̀ da ànábì sallallahu alaihi wasallam sọ nù àdìsí rẹ̀ ẹ̀ ń bá ń ṣe tí ọ̀ da tó bá ti lè ṣe tí ọ̀ da kan ètí kan dídú kan ọkàn kan sínú ọkàn rẹ̀ ni tí ọba múra dáadáa ẹ̀ṣẹ̀ míì tọba tó ṣẹ̀ ní òtún kan rẹ̀ tọba múra dáadáa tó túbá tútúbá yóò take in time kíkiní wo tó gbọ̀n fún mẹ́ẹ̀ àti kan bẹ̀ easy mọ́ta ìdá lọ́wọ́ àti ìsà ìdá báyìí tó ẹ̀rọ àkànyọ̀ kan rẹ̀ ó tún ṣe kejì pó ẹlòmíì bí ó ṣe máa ṣe àìdánu tí gbogbo ọkàn ló fi wá dúdú kò sí nǹkan míì bí ó ṣe lẹ́yìn àìdá òun lábàá ń di ọtí mímu òun ládàá ń di àgbèrè oní ọmọ gbawó olówó láì dáa oní ọmọ sọ̀rọ̀ àlùfáàǹsà gbogbo ọ̀sà rọrùn fún lẹ́yìn tó bọ́ bá ń sọ̀rọ̀ gbọ́n tẹ̀ nínú tó ti bẹ̀rẹ̀ kọ́lọ́n kọ́ sànú wọ́n jẹ́ àríwú ẹ̀ lọ́dọ̀ tiwa ó ní lọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ láfi ń sọnù sọ́ràtù mutaffifin ètè kàlá balẹ̀rọ́nà ala qulubihim ma kanu yaksibun ó ti dógùn sínú ẹ̀mí wọn iṣẹ́ ẹbú tí ń ṣe iṣẹ́ ẹbú tó ti jẹ́ kọ́kàn wọn dúdú bẹ́ẹ̀ náà sì ni ẹ máa ń ṣe dáadáa ọlọ́run pé kí wọ́n máa kán e, èkì kan funfun wọ́n máa kán sóun tí wọ́n bá tó ti ṣe dáadáa wọ́n tó ké èkì kan funfun sí tí ó fi wá di wípé òun ò tí a ní mọ nǹkan kan wọn ju dáadáa dáadáa lọ ẹni ọmọ rọrùn fún ẹlòmí àmúlùmọ́lá ni àti dúdú àti funfun méjèèjì ni bẹ́ẹ̀ ní ọkàn rẹ̀ kọ́lọ̀ ń kọ́sà ọkàn á máa ọlọ́wọ́ bá àlekẹ́ lákú sọ fún wánú koran kò tó mọ́ kọ́sáde kò ló bù mí bá di dáálíkà ìyá kálí ìjára ti àwọn àṣàjò pàṣẹwà àwọn yahudi ọlọ́kàn wọn lé lẹ́yìn ìgbà tó ọlọ́run ti sórí sírísírísí dáadáa fún wọn wọ́n tún ṣe takotọ́ lọ́n wọ́n tún dẹ́sẹ̀ wọ́n tún sórí sírísí nǹkan ọlọ́run ní ọkàn wọn lé kódà ọkàn wọn ọ̀dàbí òkúta ni a lè pé gan àṣàjò pàṣẹwà ọlọ́run gan lọ sọ kódà yóò tún lè jòkúta lọ ọlọ́run wa tún fi kún fàyínà mílẹ̀ ìjára ti لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج من الماء وإن منها لما يهبط من خشية الله ọlọ́run ló sọ pé ọ̀n bẹ́ẹ̀ ní òkúta èyí ọ̀fọ̀ pẹ́ẹ́ tó mi ó sì jáde ńbẹ̀ àánú ọlọ́run ló mìíràn èké ṣùgbọ́n kàn mẹ́ ẹ̀dẹ́ ènìyàn gbà mí yóò lè koko kojú òkúta lọ kọ́lọ̀ ń kọ́ sọ akó nù ẹ̀ o. afáwa gómìnà ó ń sọ pé anáṣọ alàtọ̀rí kì máa lam yazala anihumul khawfu fáyidá zala anihumul khawfu dọ́lù anìtọ̀rí àwọn èèyàn wọn ò ní yẹ wọn ò ní gbò tí wọ́n wà lórí ojú ọ̀nà dáadáa lókùrúgbà tí ìbẹ̀rù ọlọ́run bá wà nú ẹ̀mí wọn tó bá ti jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run ti kó nú ẹ̀mí wọn wọ́n ráre nìyẹn wọ́n sọ nìyẹn wọ́n wọ nìyẹn kọ́lọ́n sọ àpò ńbẹ́ o. ọ̀rọ̀ afọ àwa ha lasom òun láàdù òsì àádù òsì ń pa pé àákàn lọ́bọ̀rọ̀ gidi lónìí ṣùgbọ́n bá Allah á tún fi àlékún sí three bedroom yẹn bọ́ gbé bẹ́ẹ̀ ààyè tí ọ̀tọ̀ ààyè ìyàwó rẹ̀ ọ̀tọ̀ ààyè àwọn ọmọ rẹ̀ ọ̀tọ̀ kúṣinṣin àgbogbo ẹ̀ ni wọ́n ti fi bẹ́ẹ̀ wọ́n ti ṣe táìsì rẹ̀ fíríjì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iná rẹ̀ twenty seven twenty four seven ni ọgbà rẹ̀ báyìí tó bá jáde báyìí kókó tó tutù mú mímí àti àwọn àti àwọn èso tó da iná bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá wò ó pé ààyè yìí da a láṣẹ̀ tó kárọ̀ bíi mọ́jọ́ tán ọjọ́ o má jáàjẹ o kọ́tàn ọjà o fàlámà kánà asláhù mínà ìjànàtì kò sí àyè kan tó dáa tó àjànà tá ń lọ o ṣùgbọ́n síbẹ̀ náà wọ́n làkìyà fi há ádámù mọ́ làkìyà ẹ̀ tó ń tí bóyá àjànà ti dáa tó tọ́ fáìn tó ojú ádámù mọ́ rí nítorí bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́mọ pàtàkì lórí ntọ́lọ́mbà ṣe fún ọ ibi ọba ń gbé tí ń jọ lójú mọ́tò tó ọba ń gùn tí ń jọ lójú

òǹkírun dáadáa náfìlà pọ̀ kuran pọ̀ mọ́mọ́ gbẹ̀tàn jẹ pẹ̀lú ẹ èṣù inú rìwáyà tọmọ wà ó náà mọ sí lọ́ngàn àbọ̀ wà tún sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ lọ́la insha Allah ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ nígbà tí ó ti bẹ́ẹ̀ ọlọ́run ojú ẹ̀ mọ̀ kan tọ́mọ kan ọmọdé ní ìṣẹ́bi lé lọ láíláí kálíkì àmì èdè mọ́gbẹ̀tàn jẹ pẹ̀lú ìbáadà rẹ̀ tó bá ń ṣe o jẹ́bẹ̀rù ọlọ́run kọ́ wà pẹ̀lú rẹ̀ lórí ẹ̀ wọ́lá فإن بلعام فإن بلعام بن باعوراء لقي ما لقي ما gbẹ̀tẹ̀ jẹ pẹ̀lú ìmọ̀ o kọ wá di àfá alásọdùn lásán tó ní implimenti ẹnu gbèsè ayé rẹ tó ní pé ibolọwà ibolodé ma gbẹ̀tẹ̀ jẹ pẹ̀lú ìmọ̀ tọ́pọ̀ tó ní torí pé bálàmù ọmọ ọlọ́run ti yé ó fi mọ̀ ṣùgbọ́n síbẹ̀ nígbà tí ò sí bẹ̀rù ọlọ́run ọlọ́run mọ̀ sẹ́bi lè ọmọdé ẹni tí ọmọ nǹkan kan máa ọmọdé ẹni tó bọ́ sínú ìyá àtọ́lọ́run wàlá tẹ̀gìtàrù bí lè kọ́ ìsọ́ọ̀lì ìhìnà wàrú yẹ́tìhìn fàlá tàkṣà afláhù nínú nàbí yìí sallallahu alayhi wa sallam wàlá yẹn tẹ́fì bí lè kọ́ ìyá àdáhù wal munafiqun ọwà pẹ̀lú ẹni rí àbáàrí ọmọ fíkú bàjẹ́ ọmọ àti ìdá ọgbà sàtìkéètì ńlá dókítọ̀ ni mọ́mọ́ gbẹ̀tàn jẹ pẹ̀lú ẹ àti jíjókòó tì í kó o pé séwù kan ni ìyẹn òtítí òun bá ti dáadáa mọ́mọ́ gbẹ̀tàn jẹ pẹ̀lú ẹ kò sẹ́nìkan tó dánú ìsìláàmù yìí tó tó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń ti bẹ́ẹ̀ àwọn kan mà bá lògbà tó jẹ́ pé mùnàfíkì mọ̀ ni wọ́n ọ̀tá ọlọ́mọ ni wọ́n rírí tí ń rí àti ìbálò tí ń bá lò pọ̀ kọ́mọ ní sáǹfààní fún wájú ọlọ́run ìbẹ̀rù ọlọ́run lọ́pàtàkì ọlọ́dà musa àdógún bẹ̀rù rẹ̀ fún wa o wọlá àtúntò wọlọ́run wọlá àánú rẹ̀ níta sílẹ̀ tá a fi wáàyè ọlọ́dàkùn sábà pàlùbáríkà tí o níta ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́dàkùn sáà ṣe fún wa o níta ń wáṣọ lọ́dọ̀ ọlọ́run kọ́ sọ wá ń bẹ̀ ọlọ́dàkùn sáà sọ wá ń bẹ̀ o nítọ́jú aburú tá a mọ̀ tá a wáṣọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sáà sọ wá ń bẹ̀ nítọ́jú oore tá a mọ̀ tá a mọ̀ lóore ká fi tọrọ ẹ̀rọ́dọ̀ ọlọ́run ọlọ́dàkùn ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك